mi nípa ẹ́sọ́lẹ̀ kan o díẹ̀ díẹ̀ màmá pa ẹ́ díẹ̀ díẹ̀ màmá pa ẹ́ December yẹn wọ́n kọ́ ló má dìde rè. na wọn màmá bìbí so wọn pèsè màmá. wọn kọ́ ló má dìde rè ṣé mo pé kálukú ló máa ń pèsè ẹran tó máa fi ṣọdún kálukú ló máa ń pèsè ẹ̀yin ayé máa ń pèsè ẹran tó máa fi ṣọdún àwa ìyá náà máa ń wọ ẹran ọdún no matter ibi kíni tó bá wà ṣó o ti gbọ́ ìtàn ìyá tó fi kíní kòrò ẹ̀ bá tó fi ṣe ẹran plẹ̀ lọ́gbọ́n mọ́ nílò òyìnbó korofo ẹ̀fà làwa korofo ẹ̀pà làwa fi ṣẹran plane láì gba visa. ìyá ẹ̀ ló mú ẹrù àṣẹ nìyẹn lọ́wọ́ ẹ̀. ṣé o mọ̀ pé kékeré láyé máa ń fi ní láti wọlé tẹ̀ wá o láti èní lọ ọ̀túnba ọ̀gíní awópẹ̀tù òtún ṣe rere má bí ayé. orúkọ jésù á ṣe rere. ọ̀túnba ọ̀gíní láti èní lọ kò sọ́jọ́ tójú rẹ tó mọ ẹ mọ́ láyé. orúkọ jésù ojú rẹ á mọ. Pakuwọ́ nìkan, ìwọ nìkan ní sàárè gbogbo ọ̀rẹ́ àrèlé. Ó yá, ó yẹ kẹ́rù òyọ́ wá bà. Bí èèyàn bá rántí ọjọ́ kan tó máa sùn tí ò ní jí, tó sì mọ̀ pé tóun ò bá ti jí yẹn, tóun bá ti sùn yẹn, ìdájọ́ ló kù tó ló lẹ́ni tí ó padà lọ jíyìn fún. A ṣe dáadáa tó bá wálé ayé o ní bá tọmọlàkejì ẹ jẹ́. Only Jesus TV. wọ́n súnmọ́ wa bẹ́ẹ̀ ni àwọn oníṣẹ̀ṣe mo fẹ́ kí wọ́n súnmọ́ wa ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan tí àwọn èèyàn wa ń ṣe lórí TikTok èmi ò mọ̀ TikTok yẹn èmi ò mọ̀dí tó jẹ́ wípé tẹ bá ráwọn pastors míì gan lórí tiktok àwọn tọ́lọ́run ò pè tán pera wọn wọ́n dẹ̀ bọ́ sí orí tiktok tẹ́nìkan bá pè wọlé wọ́n láwọn rí vision sí bí tọ̀hún bá pè wọlé wọ́n láwọn rí vision sí ìgbà tó yá làwọn oní vision ó máa bá já wọn pé pásítọ̀ lòun gbogbo nǹkan tó sọ nípa tó sọ yẹn kò rí bẹ́ẹ̀. mo rí arábìnrin kan bóyá ká pè wọ́n ní màmá. àwọn nǹkan tí wọ́n ṣe lórí tiktok kò dáa. ìgbà tí mo dórí eh, tiktok page wọn mo rí wípé ah, oníṣẹ̀ṣe ni ìyá yìí kéèyàn máa gbé àfọ̀ṣẹ dání kó máa fi ṣépè fún ọmọ ọlọ́mọ tíyà náà sì bí tiẹ̀ lórí pé à ń ṣe justice for Mohbad àfọ̀ṣẹ màmá nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe tí ẹlẹ́ ń ṣe tó bá pẹ́ lóòótọ́ lóòótọ́ adó nìyá yẹn wà adó èkìtì tó bá pẹ́ lóòótọ́ lóòótọ́ ni màmá ń ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe yìí tó ṣe jẹ́ wípé wọ́n là á sílẹ̀ pé kẹ́ ẹ ṣe tó jẹ́ pé kọ̀ǹfàmù ni màmá yìí tó jẹ́ pé ó yẹ kẹ́ ẹ fẹ́ tẹ̀lé òfin àti ìlànà ẹ̀sìn tẹ́lẹ̀ ń ṣe àwọn ọ̀wà tí ìyá yìí wò dá ó gbẹnu tán èmi á fẹ́ káwọn. They should call the mama to order. This is the woman. Má fi hàn yín o.

àṣàkátá ẹ ní sùúrù díẹ̀. àwọn tí ìyá yìí ṣe lórí péèjì wọn kù díẹ̀ káàtó. a lot ló wà lórí tiktok page wọn tó jẹ́ wípé àwọn nǹkan kan ṣe ń bẹ̀ ń bàyàn lẹ́rù pé àmàmá. Ah, kò yẹ kẹ́ ẹ tí ì gbé ọ̀rọ̀ justice whatever tá à ń ṣe yìí kò yẹ kẹ́ ẹ tí ì gbé débi ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí ìyá ìṣe díẹ̀. ẹ̀rọ òjò ìpìlẹ̀ lórí láàárọ̀ yìí ọ̀túnba ọ̀gíní. mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ ẹ jẹ́ ó ti ń já síra wọn ẹ ní sùúrù ẹ jẹ́ kẹ́ ẹ padà sórí ẹ̀ torí mi ì dánlóòdù tẹ́lẹ̀ so mo kàn máa play díẹ̀ díẹ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ díẹ̀ lára àwọn nǹkan tí ìyá yẹn ṣe akáwá sọ̀rọ̀ lé lórí. Hmm. ok ẹ jẹ́ kí n play ilé ó pọ̀ o. àwọn ni mo fẹ́ ròjò ìpìlẹ̀ lórí láàrọ̀ yìí eh. ọ̀túnba ọ̀gíní awọ́pẹ́. kí ló dé ah irọ́ a máa gbọ́ o it is a lie o we go hear am o ó yá. àwọn ni mo fẹ́ ròjò ìpèdè lórí láàárọ̀ yìí. ok. ọ̀túnba ọ̀gíní awọ́pẹ̀tù ọ̀túnba ọ̀gíní awọ́pẹ̀tù. ìyá ìlú ó mú ẹrù àṣẹ nìyẹn lọ́wọ́ ẹ̀. ṣé o mọ̀ pé kékeré láyé máa ń fi ní láti wọlé tẹ̀ wá o láti èní lọ ọ̀túnba ọ̀gíní awọ́pẹ̀tù òtún ṣe rere má bí ayé. orúkọ jésù á ṣe rere. Ọ̀túnba Ọ̀gíní láti èní lọ kò sọ́jọ́ tó ju tó mọ ẹ̀mọ́ láyé. orúkọ Jésù ojú rẹ á mọ. Ọ̀túnba Ọ̀gíní Awọ́pẹ̀tù. ó pọ̀ àwọn èpè yẹn pọ̀ ẹ jẹ́ ká kàn dákẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook ṣe rí àṣẹ tó wà lọ́wọ́ màmá yẹn ẹ̀yin tẹ́ wà lórí YouTube ṣe rí àṣẹ tó wà lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook ṣe rí tí ẹ̀ bá rí mo lè pọ́ọ̀sì èpè yẹn ká ọwọ́ ìyá yẹn dáadáa mò ń bọ̀ ẹ jẹ́ kí n reduce volume yẹn mo lè yọ volume bẹ̀ yẹn kúrò kẹ́ ẹ fi rí èpè yẹn dáadáa kẹ́ ẹ fi rí àfọ̀ṣẹ tó wà lọ́wọ́ ìyá yẹn. ẹ ok ẹ̀yin tí ẹ wà ń bì ẹ jẹ́ ń gbé fóònù lè kí n tọ́jú kámẹ́rà yẹn kẹ̀tì ẹ̀ lè rí dáadáa mo fẹ́ kẹ́ ẹ rí so that àwọn tó bá mọ ìyá yẹn tó bá wọ́n á lè tètè call màmá yẹn to order ṣe ẹ̀yin orí YouTube owó ìyá yẹn lè máa wo o nìyẹn lọ́wọ́ ẹ̀ ṣe ti rí ẹ ti rí o ní màmá yẹn fi ń ṣépè lé ọmọ ọlọ́mọ lórí YouTube ah lórí TikTok níbo la bá lé ayé já sí social media tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi táwọn èèyàn ti máa ń wá tó máa ń cruise ni social media tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi táwọn èèyàn ti máa ń wá tó dàpọ̀ máa ṣe àwàdà tó dàpọ̀ máa rẹ́rìn-ín mò ń bọ̀ màá tún wá fún yín màá tún fún yín ní mo tún fẹ́ bá yín wá kan tí ìyá yẹn tún ṣe social media tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń wá wọ́n máa ń cruise àwọn èèyàn ti wá sọ social media di nǹkan míì tó jẹ́ wípé a ní láti máa pe àkíyèsí àwọn èèyàn wa pé n tí ò da kò lórúkọ méjì kò dá ní jẹ́ péjì ìyá yẹn tí olúfún ṣe ifá fún láyọ̀ àbí nǹkan nìyá yẹn ń jẹ́ lórí tiktok mò ń bọ̀ wá tún bá yín wá kan náà ó yẹ kí n sì lè rí ok ẹ jẹ́ ká tún wá ẹ jẹ́ ká tún mo ń bọ̀ ọ̀nà màá tún wà míì fún wa ń sìn. ìyá ẹ̀ tún relé. tí mi bá ti pa ẹ́ kọ́ni kó tó parí kọ́ bastard kó pè mí kó jáde wá sí orí platform mi kó ní ìyá ní fá àṣẹ onírọ́ ní àṣẹ òlè ní tí mi bá ti pa ẹ́ kí n fi ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́ sùn jẹ kọ́ bastard ìwọ tó wà yẹn tó ní mo ti lọ yíyá wèrè ẹran dé ẹ̀yin ẹgbẹ́ mi ẹran dé ọmọlọ́lá ni mo fẹ́ fún yín ní ẹrẹ ẹ̀yin ìyá mi ẹ get ready ẹ̀jẹ̀ máa ń dùn ẹran máa ń dùn ìwọ ló ń tàbí tó ń ṣépè fún mi àwa ìyá ò ń ṣòro láì ṣe pé wọ́n tọ́ wa ó ti tọ́ mi ìwọ tó ní mo ti yàwèrè yẹn tó bá ti padà kí happy new year tó bá ti di on first máa wà lórí social media padà wá yá padà wá ṣépè fún mi. mi nípa ẹ tọ́lẹ̀ kan o díẹ̀ díẹ̀ màmá pa ẹ́ díẹ̀ díẹ̀ màmá pa ẹ́ December yẹn wọ́kọ́ ló má dìde rè. na wọn màmá dìde so wọn pèsè màmá. wọ́kọ́ ló má dìde rè ṣé mo pé kálukú ló máa ń pèsè ẹran tó máa fi ṣọdún kálukú ló máa ń pèsè ẹ̀yin ayé máa ń pèsè ẹran tó máa fi ṣọdún àwa ìyá náà máa ń wẹ ẹran ọdún no matter ibi kíni tó bá wà ṣó tí ìgbọ́ ìtàn ìyá tó fi kíní korofo ẹ̀pà tó fi ṣẹran plane lọ́gbọ́n mọ́ nílò òyìnbó korofo ẹ̀fà làwa korofo ẹ̀pà làwa fi ṣẹran plane láì gba visa we can travel to anywhere let me tell you wọ́n máa kọ́ báwo ni ìyá nífa ṣe wá bá mi nílò òyìnbó láì gba visa láì ní passport I can travel to anywhere I like let me tell you. Yeah, màá báyìí lálejò máa múra sílẹ̀ mo ń bọ̀ wá ṣe ẹ́ lò sí ẹ ṣé mo sọ̀rọ̀ sí ẹni òun gbìjà wù mí ṣé torí two naira tó ń dí wù mí fún ẹ àbí torí fifty kọ̀wọ̀ tó ń fún ẹ àbí torí kó ń ra ó charge card ẹ pẹ̀lú three fifty mo wá jáde síta ó hmm. wá ń bú èmi. mufti Manchester abẹ́ ẹ̀ gbọ́. Ifá fún láyọ̀. Èmi ìyálòde ẹgbẹ́ àwọn àjẹ́. Èèw. Wọ́n wá wọ́n ń bú mi, òun ṣẹ́nu tàpàràtà sọ̀rọ̀ sí mi. Ìyálòde ẹgbẹ́ àwọn àjẹ́. Ah, o ti ṣòfò. O ti ṣòfò, o ti wẹ̀sì. O ti wẹ̀sì láìfọ ara ẹ. O ti wẹ̀sì láìfọ ara ẹ. Tẹ́mi, o wá sí àkóbú mi rí. Mo kàn fẹ́ sọ ọ̀rọ̀ kékeré fún ẹ. Ìṣòro. náà ẹ̀yin tí ẹ ń gbọ́ mi lórí ètò yìí lónìí mo kí yín pé ẹ kú kalẹ̀. ọ̀rọ̀ lẹ lẹ́nu ìyá yìí lórí social media. Akin Ọmọkẹ́mi wọ́n ní àyàmú oníṣẹ̀ṣe ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ẹ̀yin tí ẹ bá jó oníṣẹ̀ṣe ẹ̀yin tí àwọn oníṣẹ̀ṣe tí wọn ò dẹ̀ sí lórí ìkànnì máa fẹ́ kẹ́ ẹ padà bá wa jíṣẹ́ fún wọn nínú àwọn irú àwọn ọ̀rọ̀ yìí ó kù díẹ̀ káàtó kéèyàn máa sọ lórí social media èmi gbà ládùúrà pé gbogbo ohun tí ìyá yìí sọ ọlọ́run bá wa yí padà yóò sọ di àdúrà fún ẹni tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ burúkú yẹn lé lórí bẹ́ẹ̀ sì ni gbogbo àṣẹ àfọ̀ṣẹ nǹkan kan èpè tó ń ṣẹ́ fún ẹni tó ló ń jẹ́ ọ̀túnba tó ń dárúkọ ẹ̀ yẹn pé kọ́lọ́run náà kó bá wa dá gbogbo èpè yẹn kó yí padà sí àdúrà fún ẹni tó ń jẹ́ ọ̀túnba yẹn but no matter what èmi kàn fẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé a lot of people ló máa ń wá sórí social media tó jẹ́ wípé wọ́n máa ń take nǹkan personal anybody tó bá ti ń wá sórí social media tó bá ti ń lo àfọ̀ṣẹ fọmọlọ́mọ tó bá ti ń mú orúkọ ọmọlàkejì ẹ tó bá ti ń mú yálé tó mú yálé olóògùn káàkiri tó mú lọ ilé babaláwo ilé aláàfáà ilé àwọn wòlíì ìkà ilé àwọn aláàfáà ìkà àtàlà àwọn babaláwo ìkà ọ̀rọ̀ ẹni náà dàbí ẹni tí ó ń dẹ òkété ni tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó ń dẹ òkété ẹ bá wa sọ fún onítọ̀hún bọ́ba lókè òun náà ló ń dẹ òfurọ̀dí tiẹ̀ náà nítorí pé bẹ́ẹ̀ èèyàn bá nà ká kan sọ́mọlàkejì ẹ̀ láburú tàbí ní dáadáa mẹ́sàn-án yòókù ọ̀dọ̀ ẹ̀ ló wà ó wá kù lórí tí ìwọ fẹ́ nà á sí tó bá yẹ pé ní dáadáa ló nà á sí ó ti mọ̀ wípé ìwọ ní mẹ́sàn-án dáadáa tó bá jẹ́ pé ìka kan tó nítàn òun náà tó nà á láburú sọ́mọlàkejì ó ti mọ̀ pé òun ti kábúrú mẹ́sàn-án ó kó sínú ara rẹ̀ ó ti kó lọ bádìí rẹ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ ìyá ìtọ́ wáyé pé lóòótọ́ ìyá Ifáfúnláyọ̀ yìí bá jẹ́ ara yín tó jó níṣẹ̀ṣe lóòótọ́ lóòótọ́ adó níyà yìí wà níyà ipò ń wà. ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe tó máa wá sórí social media tí wọ́n sọ pé àwọn lè pààyàn kílẹ̀ ò tó mọ́ màmá o tó pèrè ara ẹ̀ ní ìyá onífá ifá ṣe ifá kọ yín bẹ́ẹ̀ ṣé bí Ọ̀rúnmìlà ṣé ṣé wọ́n ṣe fi lé yín lọ́wọ́ nìyẹn pé kẹ́ máa ṣe tó bá yẹ pé lóòótọ́ lóòótọ́ ìyá yìí jẹ́ onífá gidi onífá tòótọ́ wọ́n lọ ọ̀run ló mẹ́ni tí ó là màmá kílódé tí ẹ ṣe ń wúrú ìwà tẹ́ wù í because èmi mọ̀ wípé lórí ìkànnì a ti rí àwọn tá a tí wọ́n ti jáde síta gẹ́gẹ́ bí tá a ti mọ̀ pé oníṣẹ̀ṣe ni wọ́n tí wọn ò wo irú ìwà tí wọ́n ń wù yìí irú ìwà tí ìyá ìwù tí wọn wù. tẹ́ ẹ bá dórí tiktok page oríṣiríṣi nǹkan ọ̀rọ̀ burúkú lẹ́rìí tó ń jáde lẹ́nu ìyá yìí ǹjẹ́ abí ọmọ kan lè gbé tiẹ̀ pa ó bímọ ti tiẹ̀ ṣáà abí ọmọ kan lè bímọ tiẹ̀ kó gbọ́mọ tiẹ̀ pamọ́ kó wá máa ṣépè fọmọ ọlọ́mọ kéèyàn ó jáde lórí ètò kó mọ sọ pé ẹ̀yin ìyálóde àjẹlò ẹ dákun ṣé àwọn onífá náà ṣáwọn náà tí mo ń wà nú ẹgbẹ́ ẹ má bínú o mo fẹ́ bèèrè ní o bọ̀dá akin tẹ́ ẹ sọ pé oníṣẹ̀ṣe lẹ́yìn náà ìyá yẹn sọ pé òun ìyálóde àwọn àjẹ́ ẹ sọ fún wa ṣé àwọn onífá náà onífá la mọ̀ wọ́n sí ṣáwọn náà ló tún lọ píopío ni tó tún fi èpo ẹ̀pà tún lọ sí London àti Amẹ́ríkà ni tó bá jẹ́ pé arábìnrin yìí wípé ó kàn ń lo orúkọ yẹn láti túyàn jẹ lórí afẹ́fẹ́ èmi ò bá rò ẹ̀yin oníṣẹ̀ṣe kẹ́ ẹ gbégbèsè torí ẹni láti fọ ara yín mọ́. ṣé irú ìwò fẹ́ padà sí rèé padà sí ìdíṣẹ̀ ṣe ká padà sọ́dọ̀ baba ńlá baba wa o àwọn nǹkan tá nǹkan àbáláyé ṣé táwa náà bá ti sọ pé only too much of uh, Nollywood dey worry ya ó fẹ́ jọ bẹ́ẹ̀. ṣé n tá a fẹ́ padà sí rèé ká wá máa fò lóru ká máa pọmọ ọlọ́mọ jẹ ọlọ́mọ mọ̀ jẹ́ apáàyàn jẹ ìyálẹ́jẹ̀ ẹ̀dùn ọlọ́run èèyàn ẹ̀dákùnbó ẹ ti mú rí lórí ìkànnì ẹ̀ẹ́dẹ̀ ìmọ̀ pé ta gbangba lẹ́wà páwọn ọ̀rọ̀ kan wà téèyàn kì í sọ lẹ́nu màmá no matter what gbogbo à ń jà fún justice nǹkan à ń jà sí Mohbad kí ló dé tẹ́ fi máa mú ẹrù tiyín tẹ́ máa gbé kalẹ̀ tẹ́ wàá jẹ ẹrù tọ̀dọ̀ tiyín ẹ gbé kalẹ̀ ẹ wàá mú ẹrù ẹlẹ́rù ẹrù lórí ẹ mọ̀ rù kiri kí ló dé kí ni fọ́ kí ló fa pọ́blẹ́mù yẹn. báwo lèèyàn ṣe máa bímọ títí ẹ̀ tó mọ bọmọ lọ́mọ láyé jẹ́ báwo lèèyàn ṣe máa ní ẹ̀gbọ́n tiẹ̀ nínú ilé tí wàá ló fẹ́ ba ẹ̀gbọ́n ẹnìkan láyé jẹ́ àbí olábùrò tiẹ̀ nínú ilé wàá lábùrò ẹnìkan ló fẹ́ bà láyé jẹ́ ń ta òṣùwọ̀n tó bá ti fọ̀ tó bá ti fún wọn bá mi nà ó dún dandan kan fi wọ́n kan fi wọ̀n fún ẹ. ẹ dákun ẹ bá wa pe àkíyèsí àwọn oníṣẹ̀ṣe yìí kẹ́yìn náà ó pe àkíyèsí ara yín ẹni tí ò bá yọ ìpín lójú ọmọ ẹlòmíì yẹn kọ́ sọ fún pé kó tó yan kó tó yan kó tó yọ ìpín kúrò ní ojú ọmọ ẹlòmíì kọ́kọ́ yọ ìpín tó ń bẹ lójú ara tiẹ̀ náà torí Yorùbá tó pòwe kan pẹ́ni tó bá máa dáṣọ fún ni wọ́n ní tọrùn ẹ̀ là kọ́kọ́ wò ẹ dákun bẹ́ẹ̀ bá ní àtẹ̀lé yín á wo yín wò. àwọn ohun gan wọ̀ bó ṣe rí nìyẹn ẹ̀yin tẹ́ ẹjọ́ oníṣẹ̀ṣe mo rọ̀ yín ni mo bẹ̀ yín nítorí tọ́lọ́run ẹ bá wa ẹ bá wa fọ àárín yín mọ́ ní ìsìn báyìí béèyàn bá rẹ́ni kẹ́ni tó lọ sọ́dọ̀ ọ̀yá yẹn sìn wọn náà yóò gbàjẹ́ ńbẹ̀ kò lè escape ẹ̀ gbọ́kùnrin bá lọ bẹ̀ yóò gbóṣó gbómìnir bá lọ bẹ̀ yóò gbàjẹ́ ìyẹn ti di dandan torí ẹni tó jẹ́ ìyálóde wọ́n ṣàmọ̀ pèrò sọ́kọ̀ lórí social media látijọ́ táláyé ti dáyé láti máa ń rí pẹ́lòmíì wọ́n máa wá sórí comment section wọ́n á sà ẹ́ ẹlòmíì wá sórí comment section wọ́n á bú ẹ ẹlòmíì wá sórí comment section á fi ẹ́ ṣe yẹ̀yẹ́ kò tí ìwà tó pa wá nítorí ẹ̀ gbàṣẹ jáde kò tí ì tó pé àwa torí ẹ̀ sọ pé ẹnìkan láì ṣe pọ́lọ́hún ẹnìkan kò ní í dìgbà báyìí ẹ̀rẹ́ àkùnṣojú òwá tẹni tó pani tí ò lè jìnnì ni ẹ dápẹ́ bá mi bẹ̀ ìyá ifá fún láyọ̀ yìí màmá ẹ mọ̀ jèbùrẹ́ tẹ bá ti wá sórí ètò ẹ mọ̀ jèbùrẹ́ gbogbo aṣọ kọ́ là ń sá lóòrùn gbogbo ọ̀rọ̀ kọ́ lèèyàn ń sọ níta gbangba. inú lè bí èèyàn gẹ́gẹ́ bí àgbàlagbà bínú bá mama yín màmá Be tẹ̀ mọ́ra bẹ́ẹ̀ tí wọ́n ní agbára tó yìí tẹ́ ń fò tó ẹ dákun màmá bẹ́ẹ̀ bá lè wà ní èkó ẹ̀pà kẹ́ mọ́ fò lọ lọ́ndọ̀nù kí lè kẹ́ lẹ́ mọ́ fò lọ sí amẹ́ríkà kí la wá ń dara wa láàmú sí ló látọjọ́ ẹ̀ lórí ọ̀rọ̀ mohbad màmá kí lè tẹ̀ fi tún gbé jẹ́ kẹ́ni tó pa mohbad ó mọ kà fúnra rẹ̀ ó yẹ kẹ́ ẹ ti wá ran ọkọ ẹ kẹ́ pé èèyàn ló pa kẹ́ ti rọ omi kún ẹni yẹn níkùn náà kó ti máa kà bòròbòrò ẹ sì wà lórí pé ẹ ń wá justice tó yẹ kẹ́ máa wá justice ọdún kan ó ti lé lọ́dún kan báyìí wọ́n sì ń wá justice tírú yín sì wà ń bẹ̀ tẹ́ ẹ jẹ́ ìyálòde gbogbo gbogbo àwọn tí ń fò lókè kí lẹ wá ti fagbára yín ṣe. irú agbára tẹ́ ẹ ní màmá iṣẹ́ ìpín fúnra rọ́gbára tẹ́ fi wá tó fi jẹ́ kẹ́ pẹ́ kó sínú èpo ẹ̀pà lẹ́ ń gbé travel kí lè tí agbára yóò fún yín ní visa màmá káyìn náà mọ́ lọ kẹ́ mọ́ bọ̀ káyìn náà ti ẹ̀gún bàálù kẹ́ kúrò nínú èpo ẹ̀pà. torí kò ẹ̀pà yẹn wà láì kò lè tó yín kò lè tó yín jẹ kò lè tó yín ṣayé àìmọye bẹ́ẹ̀ bá dórí rẹ́sì èyí mọ̀ lè kónú odò kó mọ̀ jábọ́ pì kókùn mọ̀ gbé lọ ó bẹ́ tàkẹ́ mọ́ lo bàálù o torí bàbá gúnyán nínú odó bàbá sebẹ̀ nínú èpo ẹ̀pà wọ́n lẹ́ni máa yó máa yẹ tí ò ní yóò ní yóò màmá ẹ mọ̀ lọ jábọ́ o pẹ̀lú èpo ẹ̀pà yẹn ẹ mọ̀ lọ jábọ́ o irú agbara yẹn Egbe dẹ́mbàsì ẹgbà US visa ẹgbà UK visa ẹgbà ti Canada ẹgbà ti Germany ẹgbà ti tàló. kẹmọ travel Ewo lè po ẹ̀pà mọ̀mọ́. ṣé bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ní ọmọ obìnrin tó bá lóun fẹ́ mọ́kọ wálé bá àna yín báwọn àna yín bá gbọ́ gbogbo ohun tẹ̀ ẹ̀ sọ ẹ̀ dàpọ̀ kílẹ̀ rò bí wọ́n ó sọ nípa ìgbéyàwó mo yín ba fẹ́ ṣe. àbáwọn tó súnmọ́ yín tó bá ní àdójúkọ kan tí wọ́n ń bẹ ọlọ́run lé lórí tẹ́ni yẹn sì ń súnmọ́ yín àwọn tó bá gbọ́ nǹkan tẹ́ ẹ sọ kí lóòrùn bí wọ́n mọ̀ sọ nípa àwọn tó ń súnmọ́ yín pé à ó rí bí ọlọ odidi ọba tó gbọ́ káyè rèé ó tó nítumọ̀. ìyá ifá fún láyọ̀ agbọmọlà ló yẹ kẹ jẹ́ ìyá ifá fún láyọ̀ arẹmọlẹ́kún ló yẹ kẹ jẹ́. ìyá Ifáfúnláyọ̀ yèyé tí ń gbọmọ rẹ̀ nínú ìgbà àpọ́njú ló yẹ kẹ́ ẹ jẹ́ ah friendship mi Olúbíyì Fátìrẹ̀gùn Akíntọ́mídé you are welcome thanks for joining me on this show. ìyá Fáfúnláyọ̀ ó yẹ káwọn èèyàn sọ wípé ìyá abíwẹ́rẹ́ rèé orúkọ búlẹ̀ fúnra yín àwọn orúkọ tó da tó da wà bí yèyí agbọmọlà yèyí abíwẹ́rẹ́ yèyí atúlùṣe yèyí mọ́jọ́ bàjẹ́ yèyí apanilẹ́rìn kò yẹ kí wọ́n mọ̀ pè yín lápanilẹ́kúnjayé màmá torórúkọ tẹ́ ń sọra yín fúnra yín lẹ́ ń sọra yín ló yìí nítorí kíni ṣé nítorí káwọn èèyàn lè ra gift fún yín ni àbí nítorí káwọn èèyàn lọ sọ pé à ah, màmá ìyá màmá ní vibes àbí kí ló máa kí lè máa ń pe tán ṣe lórí tiktok yẹn. ẹ má gbàgbé màmá pé kò sí agbára kankan nílé ayé yìí tó borí agbára ọlọ́run màmá ẹ lọ ní àyípadà ọkàn nítorí gbogbo agbára pátápátá pátápátá ní ọ̀run àti ayé ọwọ́ ọlọ́run elédùnmarè ló wà ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba tó ti wà káyó tó wà ọba lánàá ọba lónìí ọba tí ó wà lónìí tí ó tún wà lọ́la tí ó máa jọba lọ nígbà tí kò bá tó ṣe ohun tó ń jẹ ayé mọ́ yàgbó yàjù ọkùnrin ogun ọba mi tó bá pa ta ló lè jí ọba mi tó bá lòun dénú ayé ẹ̀dá ta ló lè stop ẹ̀ ọba mi tí ń jẹ́ ògbéni níjà kẹ́rù obo níjà ọkùnrin ogun alágbára olùgbani agbanilà gbanigbani. Gbani kábíyèsí ọlọ́run àpèjúbà kò sí agbára tó ju agbára ọlọ́run elédùnmarè lọ màmá. ọba tí gbogbo ayé ń wárìrì fún ọba tó jẹ́ pé lọ́jọ́ kẹyìn òun náà nìkan tí ò sí ní ju òun nìkan lọ tí gbogbo ayé lọ rè jíyìn fún kábíyèsí òun náà sì ní ọba kan ṣoṣo tó ní agbára lórí oṣó ó ní agbára lórí àjẹ́ ó ní agbára lórí emèrè ó ní agbára lórí ẹlẹ́bọ lóògùn ó ní agbára lórí pásítọ̀ ó ní agbára lórí ìmáàmù ọlọ́run ọba mi ní agbára lórí gbogbo oníṣẹ̀ṣe ayé àti lọ́run ní pátápátá ó ní agbára lọ́wọ́ alààyè ó ní agbára lórí òkú ọba tó gbé tó gbé ikú mi ní ìṣẹ́gun ọba tí kì kú tí kì tí tí dìbàjẹ́ kábíyèsí rẹ ọba mi tó tó tó tó tó mojúbà rẹ bàbá. ọlọ́run ọba mi atẹ́rẹrẹ kárí ayé ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ aṣọ tó tẹ́ sọ́mọ̀ bí ẹni tẹ́ni wọ́n ní tó fi ọ̀run tó fi ṣe ibùgbé tó wá fi ayé tó fi ṣe ibi ìtìsẹ̀ rẹ̀ kábíyèsí ọlọ́run bẹ̀rẹ̀ àti òpin alpha àti omega ọlọ́run ọba mi tó ń jẹ́ èmènìkìnú ẹ̀yà juda the mighty and terrible ones. ah mama orúkọ ọlọ́run táwọn ọmọ bẹ̀rù ìmọ̀ ọba mi ló mọ̀ tó bẹ̀rù ọmọ ju gbogbo eléyé gbogbo ìtẹ́ ìmọ̀ gbé dání lọ màmá. màmá gbé àjẹ́ dání wọn láwọn ni ìyálóde àwọn àjẹ́ ọlọ́run ọba mi táwa ń sìn àlójú àjẹ́ lọ ọlọ́run ọba mi òun ló dá èpo ẹ̀pà tẹ́lẹ̀ fi ń fò yẹn ọlọ́run ọba mi ló dá ayé àti ọ̀run á kábíyèsí o ó tún wá fi àwọn ènìyàn ó fi jọba lórí gbogbo ohun tó dá wọ́n ní ní àtìtì kan ṣe ni ọ̀rọ̀ ọ̀rọ̀ sì ń bọ̀ pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà màmá èpo ẹ̀pà ọlọ́run àwọn apájẹ ilé ayé ni ọlọ́run fún wa ní agbára àwa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àwa tá a bẹ̀rù elédùnmarè nìkan ṣoṣo tá ò sínú ẹgbẹ́ àjẹ́ tá à sínú ẹgbẹ́ oṣó tá à sínú ẹgbẹ́ emèrè ó fún wa ní agbára àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ni mo sọ epo ẹ̀pà yẹn <laughs> màmá <laughs> a máa pàjẹ́ ni. a ní àwọn onífá tó dá o tí wọ́n gbàgbọ́ nínú ọlọ́run elédùnmarè tí wọn ò kì í ṣèkà tí wọn ò bá tọmọ lọ́mọ jẹ́ rí àwọn ẹmọ wẹ̀rìṣà àwọn agbọ́mọlà béèyàn bá sunkún dọ́dọ̀ wọn ajẹ́ kó rẹ́rìn jáde àwọn túdè túdè àwọn tó pé báyé bá dè wọ́n mọ́lẹ̀ wọn á tún bá wọn á tún ni pé láéláé bírú yín bá dè wọn aláwọn oníṣẹ̀ṣe kan tí ó tù. táwọn náà bá mú ewé tó bá já wọn ní ìbẹ̀rù wọn tún fi àwọn ní kọ́lọ́hún Elédùmarè kó bá wọn fi àṣẹ sí pé ìwọ ewé èkó jẹ́ bí wọ́n bá fẹ́ fi omi sí àgbo gan wọ́n tún sọ fọ́lọ́hún Elédùmarè à ah, àgbo yìí jẹ́ ó jẹ́ màmá kò sí agbára kankan tó ju agbára ọlọ́run Elédùmarè lọ torí òun nìkan ni gbogbo ayé ẹyọ kan ọlọ́run ẹyọ kan ẹ̀ òun ni gbogbo ayé máa padà àtẹ̀yìn náà màmá. láì <laughs> gbogbo wa máa lọ padà lọ jíyìn fún tó bá dọjọ́ kẹyìn ṣùgbọ́n ẹjọ́ ń bẹ lọ́rùn gbogbo èyí tẹ̀ ń ṣèkà èyí tẹ̀ ń bá tọmọ lọ́mọ jẹ́ ẹjọ́ ń bẹ lọ́rùn o hmm. ẹjọ́ ń bẹ lọ́rùn àrò káwọ́ pẹ́yìn ẹjọ́ ń bẹ lọ́rùn àrò dákẹ́ ẹjọ́ ń bẹ lọ́rùn àrò káwọ́ pẹ́yìn. ẹ̀jẹ̀ ń bẹ lọ́rùn àròsùnkún ẹ̀yin àráyé ni mò ń bá bí ẹ̀yin èyíyàn ni mò ń bá wí ẹ̀mí aṣọ́wàwù torí ọ̀run ni o Jésù yíjìyà nítorí àgbáyé ó torí àwa ó ń gbà wẹ̀ ẹ má ṣe jọ̀sán torí tí ìpè bá dún ká bá jọba. Mm-hmm àrò ò dákẹ́ ẹjọ́ ń bẹ lọ́rùn àrò sunkún. màmá hmm. mo rántí fíìmù kan tá a wò nígbà kan ní. orin kan wà níbẹ̀ tó máa ń bà mí lẹ́rù. Hmm. ẹ̀rù ń yọ mí bàbí mo rántí ọjọ́ àti rọ̀run o ẹ̀rù ń yọ mí bàbí mo rántí ọjọ́ àti sùn o pàkèmí nìkan èmi nìkan nísàré o gbogbo ẹbí arèlé pàkúwọ́ nìkan ìwọ nìkan nísàré gbogbo ọ̀rẹ́ arèlé ó yá ó yẹ kẹrù òyọ wá bà béèyàn bá rántí ọjọ́ kan tó máa sùn tí ò ní jí tó sì mọ̀ pé tóun ò bá ti jí yẹn tóun bá ti sùn yẹn ìdájọ́ ló kù tó ló lẹ́ni tí ó padà lọ jíyìn fún á ṣe dáadáa tó bá wálé ayé o ò ní bá tọmọlàkejì ẹ jẹ́ o ò ní máa mú orúkọ máa yálé babaláwo kiri o ò ní máa gbé àfọ̀ṣẹ síta máa bá. o ò ní gbé àfọ̀ṣẹ síta máa bá tọmọ ọlọ́mọ jẹ́ o ò ní máa sọ níta gbangba kó o fẹ́ mẹ̀jẹ̀ tí ìbá ṣe páyé ti di júùjú pópin ayé ti dé tán kẹ́nìkan pòun fẹ́ pòun fẹ́ fèèyàn sí pẹpẹ súùpù tí ìṣe pé inú fíìmù la ti ń wò tí èṣe pà ń kà nínú story book àkánú super story book o life and direct kẹ́nìkan gbé ojú síta tí ò sì gbójú pamọ́ kó sì sọ̀rọ̀ ẹ̀ síta sọmọlà kejì ẹ̀ kódà bí èèyàn yá gan bó jẹ́ àgàngàn tí ò tí tí ó tọ́lọ́wọ̀n ò tí gbọ́ ẹ̀bẹ̀ gan kò gbọ́dọ̀ lánú irú ẹni orú kó lanu kó sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde síta. ẹ jẹ́ ká ṣọ́ra wa ilé ayé gbẹgẹ́ yàtọ̀ sí gbogbo tí ìyá yìí ṣe yìí kọ́nà má tiẹ̀ jẹ́ kí nǹkan kó ṣẹlẹ̀ sí kan lára àwọn àwọn àwọn tí màmá yìí ṣe tó ń sọrú àwọn ẹ̀rọ yìí sí màmá ọlọ́pàá gbadà gbẹ̀yìn